kitabul jihad ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ jihadu ìsapá ìjagun sójú ọ̀nà tọ́lọ́un ilé tí a ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí rẹ̀ ní ìjẹjọ́ ọ̀nà ni a tún ka hadithu annabuwa muhammad sallallahu alaihi wasallam lórí rẹ̀ lónìí hadithu alákọ̀ọ́kọ́ lónìí ọ̀nà hadithu sahal ibn sa'adin radiyallahu anhu ان رسول الله صلى الله عليه وسلم قال رباط يوم في سبيل الله خير من الدنيا وما عليها وموضع صوت احدكم من الجنه خير من الدنيا وما عليها والروحه يروحها العبد في سبيل الله او الغدوه خير من الدنيا وما عليها سهل بن سعد إنه هو صحابي عن نبوة محمد صلى الله عليه وسلم قال لهم كما سابوا يونسي ببوة وني أن رسول الله صلى الله عليه وسلم قال وجيشي أولون كيكي أولون كيكي أطول أولون قبا النبوة محمد صلى الله عليه وسلم صباحي في رباط يوم في سبيل الله خير من الدنيا وما عليها a ti sàlàyé fúnra wa ní jẹjọ wípé ìta ń pè ní aljihad aljihad poríṣiríṣi ọ̀nà olóríṣiríṣi ìtumà àránra wa létí pé èyàn lè ṣe jihadu láìjà àmọ́jà ò sí yọkú ònú aljihad jihadu lè dìjà bọ́bá dìjà kọ́dọ̀ ọlọ́wọ́ bá ní èyàn ọgbọ́dọ̀ sá lànẹ́gbà mohamed sọ̀rọ̀sọ́lá ń fi ní nínú asábà ilmobikot àwọn nǹkan méje tí pa nírun òun ni àtàwálí yau mazahaf lórí ọ̀rọ̀ jihadu tó bá wá ní ìjà ìjagunnú a sọ àwọn àkàmù díẹ̀ nípa rẹ̀ ní jẹjọ gbogbo báàbù tá ma kàyí lórí ọ̀rọ̀ àkàmù jihadu èyí tó ní kíyàn múra àjà lọ́wọ́ òun ni nínú àwọn ọ̀nà aljihadu fi sabilillah òun ni tí a ń pè ní arribab arribab arribab ni pé bí gbogbo musulmi bá jòkó kalẹ̀ nínú ìlú tí a fàwọn kan sọ ibodè èyàn kan jí ní lóru ọjọ́ kan lèyàn láàárọ̀ ọjọ́ kan lẹ́rí pé ọ̀tá ti wọlé kọ́dà wọn ti ń kanlẹ̀kún òǹkálukú ẹlẹ́yìn ní jẹ́ rìbátò rìbátò ní pé gbogbo àwọn bí tá mọ̀ pé ní àfọkàn táwọn ará bí o wọ́n lè gbàbẹ̀ wọlé musulmi ọgbọ́dọ̀ jókó kalẹ̀ títí dìgbà tí wọ́n wọlé ohun là ń pè ní arribat káwàrá wọn tí ọmọ lọ tí ọmọ lọ kò sí ó lè má níjà nú àmìmì ọlọ ìlọ dún bẹ́ fọ́sẹ̀ kan mi má lú ọ̀sẹ̀ kan ṣe tẹ́yìn fi kó ń bẹ́ kó ń kò sí nkankan tọ̀ èmìnà ọlọ dún bẹ́ oníjọ mẹ́ta olóṣù kan oníjọ kan torí pé kò sí ààlà fún òun ni ara fíkì hadithi ńlá náà bí fi ní rí bá tú yẹ́ omi pé bọ́bá ipé ààyè ọjọ́ kan lèyàn ní o lè ṣe gíní o lè ṣe rí bá tú ọjọ́ kan pẹ́yàn bá sì láyé ọ̀sẹ̀ kan wọ́n bá láyé oṣù kan gbogbo tí ṣẹ̀ríà ìsìláàmù ọba ti fa àlà sí ingbé èyàn bá ti introduce àlà sí kí ló dì ní ọ̀dẹ̀bẹ̀dẹ̀ ànù àti sọ̀yún fúnra wa nú àwẹ̀ pípé nú àwọn tí ma sọ iṣẹ́ tó dá tẹ́lẹ̀ tí ó wà sọ di gíní tí ó sọ dìbídí à tí ọ̀ dá mọ́ òun ni ìtọ́lọ̀ bá túlẹ̀ kéyàn fẹ́ dèé kí ni tó mọ́ tútúlẹ̀ ni pé àwọn àníwá ọ̀lẹ̀ ìbàdá ti ń bẹ tó lúwọ fààlà sí kò pé jọba ìní ẹ̀ṣẹ́ kò gbá sí kò pé àsìkò báyìí ni kí ẹ̀ṣẹ́ kò pé ró ń kà báyìí ni kẹ ẹ̀ṣẹ́ kó pé àti bẹ́ẹ̀bẹ̀ẹ̀bẹ̀ gbogbo ọjọ́ tíyàn bá ti ń fún tọ́lọ́un fẹ́ ìsẹ̀bídí ànánù eléyìí lọ́pọ̀lọpọ̀ ní mọ̀ ah, ní pé ọ̀dá ẹgbínáfílà là ń yàn bẹ́ kọ̀sẹ́ni tó ní ọ̀dá kò sì sẹ́ni tó ní kẹyìn owó kalimatu shahada afdolul kalimat gbólóhun tó dájú ọ̀rọ̀ tó dájú òun ni láìláha illallah muhammadun rasulullah sallallahu àmẹ́wò ni ìdárin sí láìláha illallah ìjọba tún ti dípá mí ń àti báyìí táàrẹ́ rí pọ́lọ́n lóníkọ̀ gbọ́dọ̀ mọ́ péye báyìí kò sì gbọ́dọ̀ dí ìjọba ti di pàwà ń wọn lera wa lọ́wọ́ pé iye báyìí la fẹ́ ṣe oníkákìlọ̀ fúnra wa ẹlòmíì yóò rò pé iṣẹ́ tó wọ́n gbà ládá lòun tó ń se iṣẹ́ ẹ̀sẹ̀ ní gbogbo ẹni tí bá ń tan bí aká lórí ẹ̀rọ whatsapp àbíbò wọ́n ń pè afẹ́ se ayatal kùrì sí 1 million ọba ti dọ́dọ̀ tí ẹ náà bí a bá sọ fún ọ pé bọ́bá ti dọ́dọ̀ rẹ̀ wọ́n náà tún pọ́yẹ̀wọ̀ òfìrú ilé ìránṣẹ́ wọ́ ọ̀tán bí dí àká òdòdó ni wọ́n dẹ̀rù bẹ́lòmí pé ẹnìkan tó dọ́dọ̀ rẹ̀ nígbàtí ó fi ránṣẹ́ sáwọn èèyàn nǹkan báyìí se gbogbo ẹ̀yọ́rọ̀ ni bẹ́yàn bá ti dúó pẹ̀lú tó dúó tọ́lọ́n ní bọ́lọ̀n báyà kádàrà pé àbúrò wọn báyàn tẹ́lẹ̀ nù kádàrà rẹ̀ ni àmọ́ nítorí pé kọ̀tán bí àká àbúrò ò báyàn Eh, torí náà eh, tó kaya káyà lọ bẹ̀yẹn ni pé ẹ̀dàkùn gbogbo ọ̀rọ̀ rẹ̀ la tù là ń sọ ọwá gbogbo àwọn ọmọ ẹ̀yà wa tí ma jáde lọ se dáwà arábí àwọn náà tí ń sàṣìṣe ní ìjọba ti di pé ní ọgbọ̀dọ̀ lógójì ọjọ́ ọgbọ̀dọ̀ eh, lo ọgbọ̀n àbí ọgbọ̀dọ̀ dí lọ́sẹ̀ méjì ó ti kú ní dáwà tí ọ bá ti súnà nábì mu òtìdìbídíà torí pé kọ̀ sẹ́rí kan bí annabi jí níbẹ̀ ọba pépè sójú ọ̀nà tọ́lọ́run àfikò òsè kó pógójì o àfikò òsè kọ́ pọ́sẹ̀ méjì o bíyàn bá ní àyà àti se dáwà wákàtí kan alhamdulillah bíyàn bá láyà àti se dáwà ọdún kan alhamdulillah torí ẹ̀ ni pé bẹ́ẹ̀ lọ̀rọ̀ rìbátù náà rí tọba ipé rìbátù ọjọ́ kan òun ni annabi ò ní torí náà bí ìtumọ̀ ribátù nìyẹn ribátù yau min fi sàbí lìlá annabuwa muhammad sallallahu ala'uwa wá sí wá lójú kòkòrò ká mọ́ bá gbọ́ yí pé ẹbí ah, ẹnu ọkàn lọ́ọ̀bẹ̀ kọjá nǹkan ọ̀sẹ́lẹ̀ ọlọ́kọ́dà yí ń sun gbò débẹ̀ ní ó sì tún padà dé sí ládá ibode musulumi láti pé ní báburú kan bá ta ti bí ìwá èmi ó tètè mọ̀ kèsí pé wọ́n wọlé bá gbogbo musulumi jẹkẹtẹ annabi níbi yẹn bá ṣe rú ilé iná pọ́ bá ṣe jọ kan khairun mena duniya wa ma alayya kódò olóore ju gbogbo ayé àti tí ń bẹ láyé lọ gbogbo ń tàn lékì láyé ládá tí ń bẹ ń bẹ̀rẹ̀ bá tó ọjọ́ kan annabi lólóore jùlọ وموضع صوت أحدكم من الجنة وموضع صوت أحدكم من الجنة irú àdíthì yìí ni ó jẹ kí a mayi aljanna aljanna torúpẹ́lò mí ọkàn rò pé bọ́yá lẹ́kàn tọ́kàn rẹ̀ wà lásán ni pé a kọ́dẹ̀ lò mí ọmọ sọ pé bọ́bá rí lẹ́kàn tọ́ fáìn pé a ah, kọ́dà bọ́lọ́mbá ti fún nírú eléyìí lálì janna ọ̀rọ̀kọ́rọ̀

ilé òun nísìn wọ́n ń dà owó wọn tó ń kọ́ òmìnì èyàn sì wà láyé nù òun ní kíyàn wá rí nkankan tó dá ọ̀rọ̀ kọrùn lẹ́nu gbá ah, kọ́rà ọba ìpérú ilé ìnìkan náà lọ́lọ́run fún lálìjánà ìtumẹ̀ ní pèyàn ọmọ tí ń jẹ́ aljanna ibn abbas ni kò sí nǹkan kan nù tí ń bẹ lálì jẹ́nà láyé tá a lè fi wéra wọn àfi pé ó kọ̀kan náà wọ́n yà ń jẹ́ ó kọ nìkan lọ́kàn papọ̀ àmọ́pẹ́rún tí ń bẹ lálì jẹ́nà ẹ̀rí láyé ń bí kò sí laisa fi duniya mimma asami afoko pe ile ile lohun na ile amale ju ile lo ewon ta nabi muhammad sallallahu alaihi wasallam win àṣàdíkùn mínal janna asautu ni bí ọ̀pá tí wọ́n fi ń náyà àbí tẹ́ fi ń lé ẹran bí ọ̀pá àbí bí ẹgbà sautu nù ànábi níbi tẹ́yìn ọ̀nà ọ̀pá kan kalẹ̀ sí lásán lálìjánná bọ́bá se dédé ẹnu pé bí tẹ́yìn ọmọ ọ̀nà kíní tẹ́yìn ọ̀nà ọ̀pá sí lálìjánná lẹ́nu yíun khairun mina duniya wa ma alayya olóore ju torí náà kíyàn ọmọ ma fẹnu ara rẹ̀ kó bára rẹ̀ pé bọ́lọ̀mbá ti ẹ̀ ti se rú ilé ìpé ọ̀rọ̀ alìjánà ó jìnà púpọ̀ sí kíni sáyé bẹ́ẹ̀ náà wà lọ́rọ̀ ọ̀nà náà bẹ́ẹ̀ náà ni kíni ọ̀rọ̀ ọ̀nà anábi júwe yóò ń bẹ hadith mi anábi ni náàrùkùn náàrùkùn iná tó gbóná jù tẹ́lé pé iná ni àwọn kan tó ní ọmọ rárá àbí pé ó gbóná anábi ní gbogbo náà lé ayé juz'un hmm, min sabi'ina juz'an min nari jahannam iná tó gbóná jù láyé 1 over 70 iná jahannam 1 over 70 annabi ti winu juz'un min sabi'ina juz'an min nari jahannam torí náà kíyàn mọ́ tó ń fọwọ́ fa yán bá dẹ̀rù náà báyàn ó ọ bàá pé iṣẹ́ ọmọ nálẹ̀ máa ń se ìdẹ́lómi ó tún bú ẹ̀rin anábi níná tó gbóná jù láyé tẹ́yìn ló pé náni ẹwà wá 69 iná míì kẹfì kún ló tó se dédé gíní ló tó se dédé iná jáhannama ọlọ́nkọmọ́sá aláìmí àtẹ̀yìn bẹ̀ o àmáyé bíbi tó se pé multiply by 70 náà nínà ìtọ́ ọmọ láyé yìn àyí ni ayé ń bí náà ní kówó ti ṣiṣẹ́ rẹ̀ o kọ́lọ̀n kó fún wa ń ṣe àlìjánà sí kọ́sọ wa ń bí iṣẹ́ ọmọ náà kówó àánú ṣe wá torí náà sauti a mọ́ annabi tún sọ fún wa sallallahu alaihi wasallam nípa ọ̀rọ̀ ìjáde ìjagun ìsapá sójú ọ̀nà tọ́lọ́un ní gbogbo ọ̀nà ta ló pín sí annabi ni arọ́wà ìtumọ̀ rọ́wà lédè larubawa àti kíni àti graduwa ìtumọ̀ àwọn méjèèjì ní kíyàn ó jí jáde kọ jáde kó rìn jáde àmá larubawa mọ́ sí yàtọ̀ láàrin bíyàn bá jáde láàárọ̀ àti bíyàn bá darí ní ìrọ̀lẹ́ òun lárúbáwá fi máa pè ìjáde àárọ̀ ní gádúwà bẹ́yàn bá darí ní rọ̀lẹ́ ìrìn tó rìn rọ̀lẹ́ lárúbáwó pè ní kíni ráwùhà àmọ́ ìtumà méjèèjì ìtumà kanáà ni òun lọ́wọ́ nú hadithu annabuwa muhammad sallallahu alaihi wasallam tó ní lau annakum tatawakkaluna ala بطانا تقدو القدوة وتروح الروحة annabi ni bẹ́ẹ̀ bá bọ́lọ̀n dúó ní bọ́lọ̀n dúó pàtàkì ní tààrà tí è sì pẹ́ ń dán lọ́run wó pé bóyá yóò sí àbí ò ní sí hakọ́ tàwàkùlì olúwọ̀ se jẹ́ àti mú fún yí bí tí ń se fáwọn ẹyẹ bó làwọn ẹyẹ rí tọ́gudú kò sí níbì kan tí ń pé bí tí rìsáàfù wà ní tàǹwà lọ àmọ́ wàtàrú hù bẹ̀tọ̀ ọ̀nà nígbàtí ọba fi darí ń rọ̀lẹ́ inú rí ó ti kún ọlọ́run ó pèsè tí ó jẹ ara fíkíwù hadithi àwọn àfá ní ẹyẹ náà jókó nlé kọmọ retí pé in tó wọ́n jẹ́ wà báhùn tẹ́gidú kìmáàsọ̀ wọ́n ládìí ìtù yí ní fi ń rinlẹ̀ pé al bil asbab al'akúrú bil asbab ọlọ́run kápa ẹlòmí ó pé bọ́lọ́n bá lóhun ó se yóò se e àmọ́ kìí se bẹ́ sunnatallahi láti ah, fọ́tọ̀rọ̀ náà aláyà látàbìdílá ah, kí ni àyà náà sunnatallahi láti fọ́tọ̀rọ̀ náà aláyà olúwa lóhun ní ìlànà òun ní bóhun tí se ìtumọ̀ súnnà kéèsí pé wọn lágbára àti se lọ́nà míì àmọ́ bóhun tí ma se nì nínú tí ọlọ́run bó ti gbé suna rẹ̀ kalẹ̀ láyé ni pé bọba fẹ́ rí nǹkan báyìí rin ọ̀nà báyìí ẹnu bí tó ti lè ṣe mistake ní kí wọ wá nígbà mo ti rin ọ̀nà oúnkọ̀ gbọ́dọ̀ mọ́ bẹ́ alẹ́kìmádùn alá asábàbí náà ọgbọ̀lọ̀ mọ́ rí báyìí a jẹ́ pé ọlọ́run kí ń se mọ́nù èyàn lè jìta ń bẹ̀ wọn o ó lè kó sínú ṣíríkù ìsẹ́bọ́ ìwórogún pẹ̀lú ọlọ́run ìdà àtàmàdà alá àsàbà àmọ́kèyàn wá fi sábàbí ilẹ̀ kọmọ mú kíní kọmọ lo sábàbí tọ́lọ ní bẹ́yàn bá fẹ́ bímọ yóò níyàwó sábàbí nù kọwa pé wà ní aláàlákú lè ṣe ìkọ̀dí bọ́lọ̀mbá láwọn yóò bí maláyé àwọn òkùnkú bí kọ́rà bí èèyàn ní ìyàwó e ọlọ́run ti fi hàn pòun lè ṣe òun ni bàbá ńlá wa ádámù lòun se jáde tí ò ní ìyà tí ò ní kíní tí ò ní bàbá olúwa sì yọ̀yá ńlá wa hawawu látara ọkùnrin nìkan tí ò sóbìnrin ń ó sì yọ̀yá ó yọ ànẹ́bẹ̀ isa aléhìsàlám látara kíní obìnrin nìkan tí ọ̀sọ́kùnrin ń bẹ́ ó sì yèmí àti wọ́ látara ọkùnrin àti èyí ni pé iná láàlákú lè ṣe ìkọ̀dírù kò sí dáútù mẹ́ kò sí ìtó lọ́run ò lè se àmọ́bò ní máa se nkẹ́ sunnatallọ́ nínú ọ̀nà tí yẹn lè fi ni kó fi kíni sábà bí ilẹ̀ òun ó sì só mọ́lẹ̀ ó ní a kò nídì ànábì ní padà àkílá wàtàwàkàlì sábàbí nù sábàbí kíra nǹkan mí ọmọ sọnù ní pé dè mọ́lẹ̀ bàbá dè mọ́lẹ̀ náà ó lè sọnù ibẹ̀rún ló ti wá tàwàkàlì alàlọ́ ànábì ní àkílá wàtàwàkàlì dẹ̀rà nǹkan mí rẹ̀ mọ́lẹ̀ mọ́ wà agbára lè pé a sáwà ti dè mọ́lẹ̀ kò sí tí ó se mọ́ nǹkan mọ́ se ọwà se kíni ọwà gba ọlọ́run ọba dúó torí náà ọwà nù hadithi tagudu rimasa wata ruhu betona àwọn onímọ̀ jẹ́ oyé wa ń bẹ̀ pé hadithi ní fi ń yé wa pé labúdá min al'akhdi bil asbab àwọn sábàbí sábàbí tó lùwà bá sẹ ní asbabun mashru'a asbabun mashru'a àwọn sábàbí tó bá lánà tọ́lọ́m mú pé bẹ́yàn ọba se nǹkan báyìí ọ̀nà tí ó gbà ni pọ́ é pé yàn bá se sábà bí wọn lọ́n kápa kó se àmúlòhun èsè bẹ́ẹ̀ torí náà ibita ti yà lọ bẹ̀yẹn ni ìtumọ̀ arọ́wọ̀hátú wá algaduwa kí lànàbí wá wí sallallahu alaihi wasallam ní pọ̀rọ̀ jihadu anábi ni wà rọ́wọ̀hátú ya róhùhà l'abdu fi ìyẹn nípa níyàn gbọdọ̀ píọ̀ ẹni tí ó lọ jihadu àníyàn gbọdọ̀ sí kíní ọgbọdọ̀ mọ́ o kọmọ́ sí nkankan mi ń bẹ́ o kí ló lè wà ń bẹ́ ń bẹ́ nú hadithun sọ̀hí anábi nínú àwọn sallallahu alaihi wasallam nínú àwọn tí wọ́n kọ́ fi kúná min awwali man to sa'aru bihimu naru òun níta ni rọ́júlún kọ́tàlà fi sàbílìlá ọjáde ọjagun jáhàdà mujahid ọjagun sójú ọ̀nà tọ́lọ́un a máa tí ń bẹ lọ́kàn rẹ̀ nígbà àwọn ọgbà pé nǹkan jù nǹkan lọ ẹ̀sá dá wọn dá ìyẹn ni pé gbogbo tí ń fẹ́ ni ànábìwé bẹ́ o kọ́tàlà lè yóò kọ́ọ̀lá ṣùgbà kún olè bá pé ah, àwọn náà ni akíní wọn ọba ìgbẹ̀njẹ́ ń bẹ̀lá ní ẹ̀rẹ̀ táwò orí tọ́lọ̀un rí bá dálì kìyàmà ńgbà bá wá ń mú lọ núná lákọ̀ọ́kọ́ àwọn tí wọ́n tẹ́lẹ̀ náà yọwa ni ya rọ́bì jahad tu fi sabilika wakutil tu fi sabilika wọ́lọ́un ojú ọ̀nà jihadun wọ́n pàun sí òun jagun débi pé ẹ̀mí òun bọ́ òkúrọ́ ni ọ́ ìnáma kọtàlìtà lè yóò kọ́ láṣùjá in tó torí ẹ̀ṣẹ́ gbogbo tó se láyé ní kí wọ́n pé àà ah, sáibẹ̀ ọkùnrin ni hmm? wọ́kọ̀dù kíìlà wọ́n sì ti wí torí náà kò sí tí ọ gbà mọ́ ní òní ọlọ́nkọmọ́sà sọ wá ń bẹ́ àmọ́kọ̀fà níyàn kan se é ju pé kí wọ́n yìn òun lọ wọ́n wí fóun náà pé ẹbí wọ́n ti yìn yìn kọ́rà wọ́n kéde yìn lórí rédíò pé ẹ̀yìn lẹ́ ń jẹ́ ogbé ọdá ẹ̀yìn lẹ́ ọlọ́run rán wọ́kọ̀dù kíìlà wọ́n ti wí bẹ́ẹ̀lá nẹ́bí àà mi bá ń fásàrà kùránì báyìí ọba ìpá níyàn rẹ̀ nú olúwọ́ ni wakọ̀dù kí ìlà ẹbí wọ́n ti wí bẹ́ẹ̀ láyé ó ti tàn ọlọ́nkọ́sọ ẹ̀mẹ̀ àti yí ń bẹ̀ o ẹ̀dàkùn eléyìí ni ń kọ́ wa pé ọ̀rọ̀ tọ́lọ́un ọgbọ̀dọ̀ ní ìkìláṣù nú o ìdíyàn bá lóhun se ń àwọn àdífì tó tọ́ka báyìí pọ̀ ààrẹ làwọn alfáà ma tọ́ka sí pé ńgbàta nẹ́bí tí ó ròyìn ẹni ọba kọ mọ́sálásí ànábi ni ma ń bà náà masjidan bá náà bí bá wíbí onítùmọ̀ pẹ́ni ọba kọ mọ́sálásí o bá na lọ́hù láhù bẹ́ìtàn ànábi ọwá wíbẹ̀ kí ló wí ma ń bà ẹni ọba kọ mọ́sálásí fọ́lọ́hùn ẹwọ wàhálà ẹwọ náwó tí yàn ọ̀nà kó tó kó dìdì masalasi níbi tí nǹkan wọ́n dé lónìí kọ́ wá se pé gbogbo àníyàn rẹ̀ ni pé kí wọ́n fi rí pé àjò àwọn lámọ́yìn lọ sájà kan lọ́kọ́ àwọ́kọ́ ajá méjì ẹ̀yìn ti kó ní lèlá mọ́mbà náà lèláhì masjida ọlọ́nkọ́ mọ́sásánú fi sẹ̀bílì annabi ni khairun mina duniya wa ma alayha olóore ju ayé àti gbogbo tí ń bẹ láyé lọ kọlọ̀nkọ́ masá kò sí rọrùn fẹ́ ní kọ̀ọ̀kan wa gbogbo tí èyàn tàbà se nítọ́lọ́run o kọlọ̀njọ́ jẹ́ ti ẹ̀ gbogbo tí ọ bá gbé àníyàn míì wọ́ kọlọ̀nkọ́ yà wáyà àmọ́káwà náà ma ìkìláàsùn bẹnu tí èyàn máa jara rẹ̀ lógún ní gbogbo ògbà ya se n ti fẹ́ ma se romi o ti fẹ́ ma wọ́ belmona sábà ilé ya ló súnmọ́ yìí gbogbo ẹni jẹ́ ọmọ aláìdá tí ń pé à èmi ni wá jẹ́ káwọn ọmọ mi ọmọ kiri ilé oúnlé kí àgbọ́rọ̀ mọ́ pẹran o sẹ́mọ̀ kó ti sọ tó ìdí tó ń fẹ́ pẹran ìtúnmẹ̀ náà nù kìí sẹ́ran tọ́lọ́un mọ́